ẹ má taari ẹ̀dà sàbúkẹ́ẹ̀tì mi sí àtìkù o Tinubu bẹ ilé-ẹjọ́ àti fásitì Chicago Yorùbá bọ̀ wọ́n ní ó ń bọ̀ ó ń bọ̀ àwọn ládẹ́dẹ́ ọ̀rọ̀ yìí ló wọ bí olórí orílẹ̀-èdè wa Bọ́lá Ahmed Tinubu ṣe yára pe ẹjọ́ kan láti gbégi dínà fún ìwádìí àti àyẹ̀wò ìwé ẹ̀rí àti àwọn àkọọ́lẹ̀ rẹ̀ tó wà ní University of Chicago lórílẹ̀-èdè Amẹ́ríkà èyí tí alhaji atiku abubakar ní kí wọ́n taari sóhun láti fìdí òdodo múlẹ̀ tinubu ti rọ ilé ẹjọ́ gíga ilẹ̀ amẹ́ríkà kan àti fásitì chicago ọ̀hún pé wọn ò gbọ́dọ̀ taari sàbúkẹ́ẹ̀tì òun síta fẹ́nikẹ́ni o wọn ò sì gbọ́dọ̀ fẹ́nikẹ́ni ní ìyọ̀ǹda láti yẹ ìwé ẹ̀rí àti àkọọ́lẹ̀ nípa òun wò ọjọ́ kejì oṣù kẹjọ yìí ni abubakar péjọ sí kóòtù gíga àpapọ̀ kan lamẹ́ríkà ìyẹn state district court for the northern district of illinois pé kí wọ́n pàṣẹ fún fásitì Chicago yìí láti taari ẹ̀dà ìwé ẹ̀rí Tinubu àti àkọọ́lẹ̀ nípa ẹ̀ lásìkò tó fi wà lọ́dọ̀ wọn bóde fóun àmọ́ lọ́jọ́ kẹta oṣù kẹjọ yìí kan náà ni Tinubu kó àwọn lọ́ọ̀yà rẹ̀ jọ tí wọ́n sì rọ ilé ẹjọ́ kan náà tí Àtíkù pẹjọ́ sí pé kí wọ́n forúkọ oníbàárà wọn sílẹ̀ láti darapọ̀ nínú ẹjọ́ náà torí ẹjọ́ tó kan òun gbọ̀ngbọ̀n ni òun sì fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ òun fẹ́ dá sí i òléwájú àwọn agbẹjọ́rò Tinubu amòfin ìlú Chicago ọ̀gbẹ́ni Christopher Carmichael sọ fún ilé-ẹjọ́ pé tí wọn ò bá gba Tinubu láàyè láti dá sọ̀rọ̀ ẹjọ́ náà èyí yóò tẹ̀ ẹ̀tọ́ rẹ̀ lójú lábẹ́ òfin torí iléèwé Chicago State University nìkan kò lè ṣe agbẹnusọ fún oníbàárà òun dáadáa wọ́n sì lè ṣàkóbá fún ìfẹ́ ọkàn rẹ̀ lẹ́yìn èyí ni wọ́n rọ ilé-ẹjọ́ náà láti má ṣe tẹ́wọ́ gba ìbéèrè àti ẹ̀bẹ̀ Àtíkù wọlé torí ìwé ẹ̀rí àti àwọn àkọọ́lẹ̀ tó ń béèrè fún yìí wà lábẹ́ òfin tó de nǹkan ìní ara ẹni àwọn akẹ́kọ̀ọ́ ilẹ̀ Amẹ́ríkà ti ọdún 1974 lédè míì ó ní Tinubu nìkan ló lè sọ fún fásitì náà pé kí wọ́n taari ìwé ẹ̀rí àti àkọọ́lẹ̀ òun bóde àmọ́ lọ́tẹ̀ yìí oníbàárà òun kò fẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ agbẹjọ́rò ọ̀hún sì fa àwọn ẹsẹ̀ òfin mélòó kan yọ láti inú ìwé òfin ilẹ̀ Amẹ́ríkà láti kín ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ẹ ó rántí pé oníròyìn orí ẹ̀rọ ayélujára kan David Hundeyin ti fìgbà kan fẹ̀sùn léde pé sàbúkẹ́ẹ̀tì tí wọ́n kọ orúkọ Bọ́lá Tinubu sí lọ́jọ́ kejìlélógún oṣù kẹfà ọdún 1979 èyí tó wà lọ́wọ́ ààrẹ Tinubu yìí obìnrin ló níwèé ẹ̀rí náà ìgbẹ́jọ́ sì ń tẹ̀síwájú lórí ẹjọ́ yìí l'Amẹ́ríkà faith adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online.